nothing for now má fọwọ́ kan ẹ dúró dè mí bẹ́ẹ̀ fúnra mi mo máa fọwọ́ ara mi pa. I really want to know her. Uh, Èwo nínú àwọn ọ̀rẹ́ mi? Um, oh, fortune. Yes. <laughs> Mommy, kí ló ń I need you to talk. Don't let your left hand know what the right hand does. Matthew chapter 6 verse 3. Bọ̀kọ̀ wá lé tó bẹ́ẹ̀ yẹn, ṣé bá máa béèrè ni? Mo ti mọ ibi tẹ́ wá, mo dẹ̀ máa pa yín lọ́la. What are you doing? I told you to follow my instructions. I told you not to leave the house. ẹni tí ò bá dóko bàbá ẹnìkan rí ló máa sọ pé kò bàbá òun ló tóbi jù o mo ti kọ́gbọ́n gan. Um, wait jẹ́ kí n bi ẹ́ question is it that nígbà tó ń bọ̀ wá sáyé látọ̀run ló yan kádàrá ẹni ọ̀ ìgbà tó délé ayé ló wá choose pé irú life tó fẹ́ lè shut up shut up. kò chájì nǹkan o ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo yìí kọ́ bọ́ọ̀sì lápò rẹ̀ hmm? ojú wèrè kí ló ń ṣe pínpín. yọ àsìkò lọ àsìkò tó wọ yọdẹ dúró dé nìkan. tóun bá jẹ ẹkọ tó lóun ò wá yọjú. èmi àti bàbá ẹ̀ á lọ yọjú sí i báwa nìyá ìyàwó ẹ̀. ṣé o lè tó yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ ti yẹn ni. ọ̀gá ẹ mọ̀ bí mo ṣe fẹ́ dá sọ̀rọ̀ yín o ẹ mọ̀ fọ́ kánsáǹsì ẹ ti ń fọ́ kánsáǹsì ju tàlọ́ká. ọ̀kárẹ̀. tọ́lá live London. Mm-hmm. Wake up. Stuck in. Guess what? Stuck in the car. Ciao. Fọlá, kí ni gbogbo nǹkan tó dánwò lánàá? kò yé mi. mo understand pé àná was your birthday ṣó yẹ kó mọtí ni ìgbà wo ló dé tó mọtí ṣó mọtí rí ni ó tún wá mọtí náà tán ó wá mọtí yó ó wá dé tó ń bì wó bo yàrá ẹ why. ọtí ẹ ah ah kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ stanley mo ti bá wò star mi ò mọtì mi ò mọtì ṣe ẹrọ tí lẹ́nu mi rè ni mi ò mọtì báwo ló ṣe ṣẹlẹ̀ kò yé mi star mi kò yé mi. kò yẹ ṣe èmi mo mọtì yóò mo bì sínú yàrá ẹ ni irú question wo ló ń béèrè lọ́wọ́ mi. mi ò mọtì èmi mọtì. are you playing me? are you trying to be funny? do I look stupid? ṣé mo bẹ́ẹ̀ play role prank báyìí rí? why you being stupid for? màá rán létí kọsí mọ̀ kó mọ tí yóò sọlẹ̀ máwọn sí everything àwọn ọ̀rẹ́ ẹ̀ àti girlfriend ẹ̀ lọ́gbẹ́ wálé ọ̀rọ̀ tí lànà bàtà sílẹ̀ kò fún ẹ tó bẹ̀rẹ̀ sí mú mi bú tó ń bú dáàdì tó ń bú mọ́mì ṣé òun lọ sí yóò ni. kò jí mi nǹkan tẹ̀ ń sọ yìí mo bú dáàdì kẹ̀ mo bú ìyẹn ò possible báwo mo ṣe. Ah. okay where is your car. my car my my car should be downstairs. are you trying to be funny. Mm. Okay, for your information, let me refresh your dead memory. Lano, when ní o bike man. Àwọn ọlọ́pàá get involved. Kẹ́ẹ̀ wà the police station. shooting tí wọ́n ti ń sin àbó What? How could kò yé mi gba ọlọ́kadà yìí, mi ń gbà wò ní o, mọ́tò Are you insane? ẹjẹ lọ kò yé mi kí wọn confusing Could yé mi. gbàtí mo bẹ́ẹ̀ sọ lánàá kan tó rẹ̀ pè mí tó ní o ti mọ tí yóò kí òun ọtí tó ń sọ pé ta ló ń jẹ́ kẹ́mi òun ọtí yẹn náà. mi ò pe ìgbà wo. ok kékeré mi fún ẹ ní advice kan. number one kọ́kọ́ lọ clear ara ẹ ní police station because they are looking for you. Yeah? number two kò tún yàrá ẹ ṣe and number three lọ clean up kò ní gbogbo ẹnu ẹ̀yàmọ̀yàmọ̀ kò lọ wẹ̀ kó wá apologize mọ́mí dáàdì àtàntí fún mi tó ní o fẹ́ nà lánàá kó wá apologize ok ẹ jẹ ẹ jẹ. <sighs> báyìí ló fẹ́ lọ ni mo ní kó lọ́wọ́ ìjọkọ̀dọ̀ akílì ní yàrá ẹ̀ ó sọ pé kinní kan idiot. ta ló kìí bí ara ló fà sí fún wa. àǹtí. <laughs> ìrọ̀ ni. Mm-hmm mom. My sister. Thank you so much. You're God welcome. You. Ẹ your yẹ ọkọ mi. Ẹ̀rọ pẹ̀ dá. Yes. Mo ti bá Fọlá sọ̀rọ̀ láàárọ̀ yìí nípa nǹkan tó ṣẹlẹ̀ lánàá. Ó dẹ̀ ní kí n bóun bẹ̀yẹ̀ bóun ní í ṣe bẹ́ẹ̀ mọ́ sáà. Ó dáadé ń fẹ́ kẹ́ bá mi dáríjì. You see, èmi ò bínú sí Fọlá. Um, mo kàn mọ́mọ́ pariwo mọ́ lánàá not because of anything torí tara ẹ̀ ni kì í ṣe torí tèmi irú ìwà tó wù yẹn ó risk náà fún gbọ̀ngbọ̀n lára èmi ò bínú o but tẹ bá fẹ́ help ẹ ẹ máa pè kẹ máa bá Fọlá sọ̀rọ̀ kó yẹ wùwà bẹ́ẹ̀ mọ́ ẹ bí bọ́. ẹ má bínú nínú èyí náà má bínú. ẹ kọ́ ọ. Eh, Fọlá. Ah, ta ló ti rí láàárọ̀ yìí tó ti kí good morning? You see? Ẹ̀wẹ̀ ni tẹ́ ń bá bẹ̀bẹ̀ lọ́wọ́. Listen, ṣé nítorí ìwà tó wù lánàá tí mo fi bá ẹ wí? Ìyẹn ni ò fi yọ kíkí. Àbí kò wùwà tí yóò dáa ká máa fọwọ́ ra ẹ lórí ló ni or what? <laughs> Adékúnlé Gbadégẹṣin. What? Ó la inú gbàgà ó ń bá mi sọ̀rọ̀ kí ni right ẹ gan nínú ilé láti máa sọ fún mi nǹkan tí mo lè ṣe àbí nǹkan tí mi ò lè ṣe let this be the last time tó máa bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ if not if not máa jẹ́ kó regret life ẹ. fọlá. ẹ kí ló ṣẹlẹ̀ fún mi ó dàbò orí tiẹ̀ yí àbí i see torí wọ́n ti fún ẹ ní opportunity láti jókòó sí dáínì tiwa oúnjẹ kí ló jẹ bread oh i see o ti kú wa dálé mọ̀ṣú sí bíbá yìí jẹ́ sọ̀kan fún ẹ so next time next time tó bá bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìwà àtẹ̀gbọ́n ẹ̀ ìwà àtẹ̀gbọ́n ẹ̀ tó ń sọ máa ń ná ẹyin méjèèjì pọ̀ ni kẹ́mi kí mọ́tò ẹ̀dá sọ̀rọ̀ kí mọ́tò ẹ̀dá. ọlọ́mọ kò ṣerú eléyìí rí kò yé mi kò yé mi lè kọjá agbára mi torí tó lóhùn ìwọ ni màá kọ́kọ́ bẹ̀ màá mọ bí mo ṣe máa lọ bá ọkọ mi jọ dárí torí ọlọ́run ọlọ́run àbínú àbínú sí torí ọlọ́run gbogbo jọba ti bí irú eléyìí ó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ rí kò yé mi gan-an. fọlá èmi sí fọlá kí ló bá rìn fi yẹn wá àbí ṣé mi ò ṣe responsibility mi lórí ọmọ gẹ́gẹ́ bí bàbá ni. Ah, ló ṣètọ́ mi lórí ọmọ. bẹ́ẹ̀ ni o. àbí ẹ̀ṣẹ̀ wà nínú kí n celebrate birthday ọmọ mi àbí kí ló fa gbogbo mo ń rò látà ó rí pé mo ń rò látàárọ̀ mi ò ríro ṣe rí pé mi ò lè jáde mọ́ mo ti bọ́ gbogbo ara mi. Ah. bàbá lájọ torí ọ̀nà. yóò ló bẹ̀rẹ̀ gbogbo yẹn kó ṣẹlẹ̀ rí i tó dẹ̀ wá bẹ̀rẹ̀ gbogbo wàyí láti yànà. mi ò lọ mi ò lọ. ok mo fi eléyìí falẹ̀ tì mo rò ọlá ọlọ́run mọ́ lára àti ọlá tí ẹ máa forgive ẹ àmọ́ ìjọ tó bá tún sán irú aṣọ bẹ́ẹ̀ ṣẹ́gun ìjọ tó bá tún dánrú ẹ̀ wò màá jẹ́ kó mọ̀ pé bàbá ni mo jẹ́ sóun ohun tí bàbá dẹ̀ fi ju ọmọ lọ màá fi wọ́n jọ náà.

pàdé mi ah! pàdé mi lọ fún proper proper steady ah baba. Oh. Ah, àwọn ló ń pè mí àwọn ló ń pè mí ah, ẹ jẹ́ ń jayé mi náà ẹ jẹ́ jayé mi. Banji hello ah ó wà lóòótọ́ yẹn náà níbi poolside yẹn aṣojú ẹ̀ fọ́ ni ah, wàá máa wàá máa yẹ straight yẹn wàá wá yà sí right alaye ah, jí má sùn náà kí ló ń ṣe ẹ́ náà alaye ah, dẹ̀fẹ̀ lọ́ máa ṣe bí àsì ní ṣá kí wọ́n máa rìn mọ́rin inú tẹ̀ máa jí ṣá. àdèfílà. It makes sense. Voilà. Ah, bandit. alfa mo dẹ̀ ń ṣàlàyé fún ẹ lẹ́ẹ̀kan o dẹ̀ gẹ̀ẹ́tì ẹ bá mi ẹjọ́ ẹ bá mi gbé jòkó fún kó jòkó. báàmà báàmà. bọ́lá kí ló wà lọ́wọ́ ẹ̀. igbó ni. igbó. ẹ. Eh. Eh. àbí ìgbà ṣoṣo máa fa ni ó máa fa. ẹjọ́ ẹ mi ẹyọ kan fún ẹ ẹ mi. a ẹ ṣe ẹ ṣe eh! ẹ fọlá ó nǹkan tó ṣe gbò. you now smoke weed. yeah. ìwọ tó ń fa sìgárì you hardly drink. lọ́dẹ̀ ní tó fa igbó. Ah, kò bad. a di kò sí nǹkan tó kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. ó dẹ̀rù báyé ló ń ṣe yìí. normal life ni. àgọ́ ah, normal ah. òṣì ló ń ṣe. òṣì. òṣì rẹ̀ eh. ṣé nǹkan tó ń ṣe tó rò pé ó ń ṣayé rẹ̀. ọkàn débi ọkàn ó kàn ń pariwo ó ní igbó igbó ṣé wọ́n ní dáàdì mi ni kí ló ṣe ẹ. fọlá òṣèlú tẹ fàdà ẹ sílẹ̀. ẹdùn ẹdùn kí ló dé kí ló dé kí ló le tó gbogbo ilé kí ló fòṣì kí ló kí ni gbogbo ilé ó dẹ dé ó dẹ lánàá ó dẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ ní àṣọ yáwèrè ni àṣọ ṣe. sójà sójà sójà Freddy! Ó gbá mi! Fọlá! Èmi ní Bánjí! Fọlá ó gbá mi! Ṣé lè jà wèrè ní Bánà? Wow! Ma ma o debro ma amule calm down calm down nígbà òṣìṣẹ́ ẹsẹ̀ nígbà. Fọlá calm down ló wọ̀ lọ. Àkànṣe ayé àṣeré wa jẹ́ jẹ́ ìgbà. Ah. Jésù Olúwa wa, àmín àmì lórúkọ jésù. àmì mọ́mí ẹ káàárọ̀. káàárọ̀. fọlá. wá. jókòó mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. fọlárìn. yes ma'am. ṣé wà ló hù lánàá yìí. Why are you just pretending like you don't know what I'm talking about? Mo ní nǹkan tẹ́ ń sọ yé mi o o insult papa ẹ̀ lánàá náà. nígbà wo. ìgbà tó ní wo ni kó máa rókì lọ́kàn ṣé o fẹ́ máa pretend fún o fẹ́ sọ mi di nuisance ni i don't want to make noise i just want to talk to you like a mother and a son but the the level at which you are asking me ìgbà wo ni ìgbà wo ni mo lè la ẹ̀ ń gbájú. yeah you call him by his name. what. what is what. Mom, come you know you know that's impossible yẹn yeah, o possible mi ò Fọlárin are you whining me. mom I can't do such mi ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. kò possible báwo kí ni nǹkan tó ń try láti sọ you insulted me you insulted your father's sister you insulted every person on the dining table yesterday and now you're telling me eh, oh, eh, stop pretending. that's the most impossible thing ní gbogbo ayé. fọlárin ah ah look straight to my eyes and say to me pé o mọ̀ pé insult papa ẹ̀. kò mi kì í mi when how i i i have no memory of nǹkan tẹ́ ẹ̀ ń sọ mọ́. fọlárin fọlárin She o ṣúọ̀ pé kì í ṣe pé o lọ mu drugs ṣá. Oh, o ti fẹ́ máa ya ìyàkuyà i am sure you are on a particular drug To. mu tó yẹ pé tó ti kó sí ẹ lórí tó yẹ pé o kò jẹ́ kó mọ ẹ̀gbọ́n lẹ́gbọ́n o mọ̀ ìyá níyàwó mọ̀ bàbá ní bàbá. jọ sọ fún mi Fọlárin àbò tí o ti join gang kan tó ń fọpọ́n ẹ balẹ̀ pé kò ṣe anything fún ìyá àti bàbá ẹ. Hmm, Fọlárin ok mi ò bá ẹ fà á mú olóòmù mi ì ní ṣépè fún ẹ tóra bíi amọ̀ ní ìgbọ̀dọ̀ ṣépè fún ẹ pé ọmọ aṣerú ẹ̀ fún ẹ ìṣépè fún ẹ wá mi pẹ̀lú gbogbo wa tó ní lọ́wọ́ yìí sìn hundred thousand kan kúrò nínú wardrobe mi and i'm very sure ìwọ ló máa jí. mom hundred thousand mom mi ò di kí ni mo fẹ́ fi hundred thousand ṣe mi ò mi ò di owó i can't steal your money. fọlárin o ti lè parọ́ jù o lè ní ẹ́ òun bú bàbá ẹ̀ òun pe bàbá ẹ̀ lórúkọ tó bá ti jọ yẹn gbẹ́kẹ́gbẹ́ kankan kó lọ wálé o kó lọ sọ̀kalẹ̀ ńbẹ̀ tó bá fẹ́ jẹ̀yà kó ṣí ọmọ ọmọ hundred thousand mi ó jì ó lè stupid idiot. ó kọjá òye mi kò máa yé mi rárá láwọn mi ní bàtà ń kéré lójú ìfẹ́. báwo ni Eh, club alone because èmi bu ìwà èmi ti ní plans mi á gọ̀ torí kí lórúkọ pàdé wa ṣẹ́gun you get ó ti jẹ́ kó yé We kó máa ṣe àwọn ọmọ wọlé láti you get so èmi bẹ̀rẹ̀ ti ní plan mi ìwà ìpín yẹn ọmọ mẹ́rin mẹ́rin like i want to have that experience I'm ọmọ mẹ́rin fẹ́ gbé you get so my by gba yàrá automatically you get so my fix wọn sí yàrá kọ̀ọ̀kan ni tí bá ti ṣe kán bí kan báyìí kàkà tí màá fi máa sinmi sára pé ẹ kára lè gbéra padà màá jápa ni màá kàn fún ọ lámbà kan pé mo fẹ́ bá ẹ yàrá pé kíní kan kíní kan and all that màá tún wọ yàrá ẹlòmíì màá tún pè màá tún fún yẹn náà rárá lámbà màá tún wọ yàrá ẹlòmíì màá tún yìí màá tún fún yẹn náà rárá lámbà màá tún wọ yàrá ẹlòmíì bí mo ṣe fẹ́ lé ìwẹ̀ nìyẹn mi lè wá kú. Banji. kí ah ah irọ́ o irú ìwà wo ló ń sọ tó ń wu irú nǹkan what are you saying o ló máa pọ́ ọmọ mẹ́rin o máa fi kan sínú rúmọ̀ irú ìwà wo nìyẹn no you shouldn't do that èèyàn tí tí well brought up person ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ it's not good ah ẹ̀ nà ó fọlá. <laughs> ìwọ ìwọ ló fẹ́ máa preach fẹ́ mi ìwọ ló suddenly o di olùṣọ́ àgùntàn ìwọ ló fẹ́ sọ fún mi pé ìwà yẹn ò dáa for real Fọlábọ̀ igbó ó da Igbo to ń To tó kàn suddenly bẹ̀rẹ̀ sí máa fagbó ìyẹn da àbí gbogbo àwọn other things wọ́n má jẹ́ kí àwọn ìwà burúkú tó ti kọ́ to ń wù ú sìn ó da tí mò ń bá yẹn sọ tó gbọ́ àwọn yẹn da má jẹ́ kí n ti ẹ̀ ṣí má jẹ́ kí n ṣí wí ẹ̀ rárá kò jẹ́ ká gbàgbé ẹ̀. nísùrù igbó oh. bí ti bá wò <laughs> nísùrù kò yé mi igbó èmi ń fagbó ah. ṣé o ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn rí ni ṣé irú It's impossible. Fala is possible. Uh. Have you forgotten? Have you forgotten the other day I came to meet you at that uh, that hotel, that poolside, to Lamimblo Lenu because I was I was just telling you, pay I don't tó ń wí, the kind of company you were keeping like it's not good. Pay òun fagbo. Wait. Excuse me. Pay òun fagbo. pé I don't like I don't gbogbo pé mi ò fẹ́ gbogbo level yẹn pé my fagbo and all that I was even trying to to Lamimblo mo fẹ́ rí sínú pussy. I don't want to even talk about it because if I bá wọn tó don't want to bí me. No no no, This nísòro. So o máa bọ́ ń tàn sí mo jà ó máa believe. débi tó yẹ pé mi gba ẹ̀ blow kí ló ṣe fún mi tí màá fi gba ẹ̀ blow. ó ní mi ò ṣe bàbá ẹ̀. no why would I do that ìgbà wo. bàbá ṣàánú mi o àjàgà yìí mú o bèlè olúwa jọ̀ọ́ olúwa jọ ṣàánú fún mi ọlọ́run jọ ṣàánú fún mi ìwàkiwà náà ni mo wù mí ò fẹ́ wù mọ́ olúwa jọ ṣàánú fún mi ọlọ́run jọ ṣàánú fún mi ah, olúwa jọ ṣàánú fún mi mi ò fẹ́ wùwàkiwà mọ́ olúwa jọ yọ nínú wàhálà yìí olúwa jọ ṣàánú fún mi. Baba ṣàánú mi o. wá síbi ìrànwọ́ mi bàbá ọ̀run ọkàn mi ń ṣàìsàn olúwa síbi ìrànwọ́ mi bàbá ọ̀run ah. ọkàn mi. tútù mú mi láàjò wọ́n daṣọ bò mí. olúwa jọ ṣàánú fún mi mi ò fẹ́ hùwà kí wà mọ́ mi ò fẹ́ hùwà kí wà mọ́ pé kó tó bá fà pé kí n máa wà olúwa jọba mi yọlá ah. yìí ààrẹ ń ṣọkàn mi wá síbi ìran mi. Tútù mú mi lè bàtúmọ̀ gidi. Padà ṣàbò mi But I told you not to allow him to take any of my car, either big or small. Isn't it? Um, um, Oga, Oga, um, you see Pola, Pola, Pola came, um, he, he tell me, send me, I, I, I got uh, open door for him to go. Alaji, he give me slap. Oh you no fit tell am but you fit play with your job. oga okay, um, um, um, um, um, uh, uh, sorry uh, sorry uh, sorry me, me me i no know say po pola go tell like that uh, sorry oga. please ah uh, you are playing with your job i tell you iṣẹ́ ẹ̀ ló fi ń ṣeré and i'm very sure tó bá fi máa dé parí oṣù yìí máa tẹ̀lé off i'll tell you off i'll give you your salary. ah uh, bola bola bola i come. go and open the gate for me.

Ọlá Wambi ọdásítì wo lo ní láti máa gbé mọ́tò mi jáde lẹ́yìn ìgbà tí mo ti sọ fún yín pé má jẹ́ rí ọwọ́ ẹ nídìí mọ́tò mi kankan mọ́. mọ́tò ohun ah. mi ni mo gbé mọ́tò jáde now I'm an adult and I can do anything I choose to so yeah, mo gbé jáde nìyẹn. o ò dẹ̀ wá feel pé o need láti ra mọ́tò tiẹ̀ kó tó gbé. no mo need mọ́tò mo dẹ̀ gbé jáde straight. fọlájọbí bẹ̀ yín mo fọláìfẹ́ tó wà láàrin mi àti yín mo fi bẹ̀ yín ẹ wo ẹ wọ́ lábẹ́ ṣe mú mi bẹ́ ṣe tọ́ mi láti kékeré dìsìn ẹjọ nítorí ọlọ mo mọ pé tẹ bá bínú jù báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àá níbo náà ti ń báyàn gbòòrò ẹ sétí àmọ́ ṣe mọ ẹ má bínú ẹ mọ pé nílé ẹni lèèyàn ti ń jẹ èkúté onídodo mo fi Ọlọ́run ọba bẹ̀yín ẹjọ ẹ bá mi dáríjì Hmm, ìsín ni fọlá màmú bí mo ṣe burú tó nǹkan tí máa fojú ẹ̀ hàn máa nà án máa bá wí débi wípé ẹ̀yin fúnra yín báyẹn máa bá bẹ̀bẹ̀ ẹ tún máa máa bẹ̀bẹ̀ mí ní gbọ́ máa bínú sí i máa bàjà gbogbo nǹkan tí mo ní máa fi bàjà ẹ ṣáàjù ọ̀túnrẹ́ ọlọ́run tí màmá ẹ̀ ní kẹrù ẹ má bínú ẹ mọ bóbìnrin ṣe dá sí wa sí ẹ jọ torí ọlọ́run fọlọ́run bẹ̀yẹn jọ sá. fọlá gbé ọwọ́ ẹ̀ sókè ó gbá mi létí. Ah, ah, ó burú jáà ṣé tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ èmi ni bàbá ẹ̀ ṣé tó bá jẹ́ lóòótọ́ èmi ni ìyá ẹ̀ bí fún ṣé tó bá jẹ́ lóòótọ́ kì í ṣe pé ìyá ìgbé wa láti ibì kan á gbá mi létí. iye mi ò amc. Fúnmi má ronú bẹ́ẹ̀. Fúnmi. Sá. Fúnmi. Ẹ̀gbọ́n mi. Fúnmi lọ́lá. Táyọ̀. Ẹ̀mí ló mọ̀ pé ẹ ẹ̀mẹ́ta. mo pè ẹ ní ẹ̀mẹ́ta kó lè gbọ́ ohun tí mo fẹ́ sọ ni. fífọlá àti màmá ẹ̀ sílẹ̀ má dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé o mọ̀ pé same blood lèmi àti ẹ̀ ọmọ ìyá kan náà lèmi àti ẹ̀ tí o ò bá wá fẹ́ kí ọmọ ìyá wa yà i repeat tí o ò fẹ́ kí tírélà gba àárín èmi àti ẹ̀ kọjá láti sìn lọ gbogbo trash tí ò ń bá mi sọ yìí gbogbo ẹ̀bẹ̀ tó wá ń bá wọn bẹ̀ yìí mo fẹ́ kó kúrò nínú yàrá yìí mo ṣe ń sọ̀rọ̀ yìí otherwise otherwise oh. kàyéfì fi. ńlá ló jẹ́ ẹ káàsán. ṣé wa níbo ló dà. ok o má pẹ́ o ọkùn tẹ́lẹ̀ ńkọ́. ọwọ́ ni ok ma. ọkùn tẹ́lẹ̀. sọ̀rọ̀ ti dúró ní o báwo lajá yóò ti ṣàkápò ẹkùn mm, mm, mm. ó ṣe wọ ó ara mẹ́rìírí mo rọ́rí ọlọ́gbọ́n látàyè kí la pariwo ní sọ́ọ́. kí ló ṣe wọ́n mo wá mú kọ́ńtà ló pè ní kẹ́mi. Ah, kẹ́mi kẹ́mi wẹ́wẹ́ ní kí ló ń ṣe ní wardrobe mi kí ló ń ṣe ní wardrobe mi tó yá wẹ̀rẹ̀. yíyẹ yíyẹ yíyẹ ní kọ́ jẹ́ ọmọ ìdílé yíyẹ yíyẹ bẹ́ẹ̀ bá fún mi. Babangida, open the gate, I'm going out. any sense you beating your elder sister? wọ́n ti ṣe máa ná five days ago ló ti ló ti ló ti ṣe wọlé I speak ẹwà lọ́sibítù You deal, ọ̀tẹ̀ ọ̀ ọ̀ tiẹ̀ care. ẹ̀. àjọkẹ́ èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣó wà ókè. are you calling me? ah mo gbé torí pé mò ń pè é. Eh, eh, eh, màmá ẹ ni mí. ramat kí ló ní ayé ní ayé má bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́. tó bá tó bá kọjú sí ma lù ẹbí kò fẹ́ kú ṣọ́ ti ṣí ẹni. yé yé yé yé yé yé yé. adé my mama you dey yé ṣé you dey mad ni. yé yé yé. yé. ẹ gbà o ẹ gbà o. yọjọ yẹ yọ tó yọ lọ yẹ okú o ẹ gbà mí aládùúgbò yẹ. kí ló máa ń ṣe ẹ náà. ó kọ́ máa máa lọ kí ló máa máa mọtí kiri máa gbóbìnrin kiri ṣọ́ọ̀fì ṣe ẹ ni. bẹ́ẹ̀ ló tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mi ò ń ṣèyàn bẹ́ẹ̀ fact tó bá ní àwọn tó ń sọ rúmọ̀ fún ọ̀rẹ́ ọ̀gbọ́n mọ̀ pé àbúrò ah, pé I'm not that kind of person now àbí látìgbà tèmi àti ẹ̀ ti jọ ń date ṣé mo ti ẹ́ bá mọ ti lójú ẹ̀ rí àbí ah, come on. ok so èèyàn kìíní èèyàn kejì èèyàn kẹta wọn ń para mọ ẹ̀yìn àbí sọmi ló ń mú kiri ni. Ah, wà á ṣé o wà òkè ṣé o ṣé o nì kò dé bá mi sọ̀rọ̀ anyhow ṣé ṣé o ní problem ni o ti ẹ̀ bẹ̀rù pé yàrá mi ló wà o wá ní guts o ní impetus o ní audacity láti máa bá mi sọ̀rọ̀ ẹni à sórí ẹ̀ yìí ṣá ṣé ó yóò ní bóyá bọ́sítà mi yàrá mi. èmi máa ní. ìwọ wo. èmi kì í tán máa ní. kì í tán àbí kì í kì í ṣé ó yà wèrè bọ́sítà yàrá mi lọ. kékeré tí mo lù ẹ́ tó gbé ẹ lọ hospital ìyẹn ni ìyá ẹ ṣe wá ń bára fẹ́mi inú sitting room eh, eh. ok mo ti nà ìyá ẹ pa sí ìdúrà ẹ ah. ìwọ ló wá kó ti máa nà para ẹ. ọmọ mi ò yá. Ah, ara ẹ ò yá. mo fi ṣe glet hospital yìí. sí nǹkan tó kàn mí mo fẹ́ pa ikú kúkú. fọlá ọmọ kan tó ṣẹlẹ̀. Ah. kí ló ṣẹlẹ̀ ní sùúrù ní sùúrù máì lọ mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ ní mo fẹ́ àní mo fẹ́ pa ẹ́ èmi mo fẹ́ pa ẹ́ àwọn àlọ́ dúró síwájú géètì ilé wa àwọn apá ẹ́ níbọ̀ tó bá wá sí ìjà ẹ́ níbọ̀ tó bá wá sí ìjà kí ni. o ti ro lọ jù lẹ́sà. Why are you crying? kí ni ìtumọ̀ ẹkún tó ń sun ní sìnfọlá? ah o disappoint me o disappoint the whole family. A brilliant student for that matter ó tiẹ̀ wá wo irú àwọn èèyàn wo làwọn parents ẹ jẹ́ ní society mọ́ orúkọ tí mi ò bàjẹ́ láti kékeré káwa gbọ́ pé ìwọ ọmọ mi ló fẹ́ bàjẹ́ for what ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀ ẹ́ ṣé mi mo ṣẹ̀ ni àbí mọ́mi ẹ̀ àbí family ló ṣẹ̀ ni tó fi wá rò pé ọ̀nà tó lè gbà pọ́ ní ìṣúwárẹ̀ òun á ń wúwa káàkiri ìwọ tó jẹ́ wípé nígbà kan àwọn abiyamọ tí wọ́n wà ládùúgbò wọ́n ń fi irú ẹ̀ tọrọ wípé kò tiẹ̀ jẹ́ ọmọ àwọn nígbà tó jẹ́ wípé gbogbo àwọn ọmọ wọn ọmọ agbèwé wọn wá bá rẹ ó máa ó máa ó o ó máa kọ́ wọn níwèé ó máa ṣe gbogbo ẹ̀ káwá bí àwọn ọmọ yẹn wá wùwàkiwà ìwọ ọmọ tèmi ọmọ tèmi wà wá wùwà tán kí ni o ṣe fẹ́ ká bìlíìfù ẹ pé o mọ tó ń ṣe ṣó sí ìwúwa nìyẹn ó sọ wá dọmọdé tó bá hùwà tí ò dá tán ó nu ẹ̀gbọ́n ẹ̀ ó ṣe léṣe débi pé wọ́n gbé lọ sọ́sìpítù ó ń sọ̀rọ̀ sí wa anyhow tòbótójú ẹ̀ bá wá dá wà ní òmọ́ tó ṣe. Eh, mi ò o ti mú mi think otherwise honestly mo ti ń ronú nǹkan mi o tí n bá sọ síta ò ní láìkẹ́ èyí tí mo dẹ̀ fẹ́ sọ lẹ́nu kò sígbà tí mi ò ní sọ hmm. nítorí o máa padà lọ ṣe DNA test. Are you looking at me? Yes, and that is nothing but the truth. Má lọ ṣe fún because gbogbo ìwà tó ń wù yí òjọ Daddy. Will you keep quiet? Ṣotirílé really aye sìn, ọmọ sàn ni o ti koko kókó pọ́npọ́bọ̀ mi báyìí. If you have not been misbehaving around and messing up and denying it all the time, báwo ni bàbá ẹ̀ ṣe máa sọ̀rọ̀ ń pàdé you keep telling us all the time that you don't know what you're doing. You know it. Mama. What are you doing this for? I don't know. Will you keep quiet? I'm still talking. I am sick and tired of you. I don't think I'm your mother. Oh, good. Yes. <laughs> Mom, your mom. Mom, let you manipulate my disrespect. Impossible, <laughs> Kevin. No. irú ọmọ wo ló ń sọ̀rọ̀ sí bàbá ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn gbogbo nǹkan tẹ́ sọ pé mo ṣe yìí mi ò ní any memory of it bẹ́ẹ̀ ṣe máa sọ náà ni mo ṣe máa ń gbọ́. How will I beat my sister? That, that's not me. Ẹ má wò mí ràn bí eléyìí mọ́ dáadáa ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi jáde sọ̀rọ̀ mi I'm scared. Please, I need help. ẹ jọ̀ọ́ ẹ má wò mí ràn báyìí ẹ má jẹ́ kí kíní pé a pe àkíyèsí mi sí nǹkan kan. ok girlfriend yìí fọlá. bẹ́ẹ̀ kí ló wí. ṣé ẹ rántí pé lánàá fọlá ń sọ fún wa pé ká má wo òun ní ọ̀run pé ká jáde sọ̀rọ̀ òun òun ni ó ń jẹ́ kí n rántí pé oyin láti pè mí sákìyèsí kan tẹ́lẹ̀ ó sọ fún mi oníṣẹ́ mi ò notice pé ọmọ mi tó bá wà nílé láàárọ̀ tí ò rẹ́dí àti jáde tí ò múra tí ò ṣe anything pé kíní yẹn ò kí máa ń ṣe ó ní bọ̀ tó bá ti múra pé kíní yẹn máa ń ṣẹlẹ̀ sí èmi náà wá wò lọ wípé lóòótọ́ ló sọ. òótọ́ ni ò ẹ̀gbọ́n mi torí lóòótọ́ tí Fọlárìn bá wà nílé tí ò bá tí ì múra tí ò tí ì wẹ̀ tí ò tí ì ṣe nǹkan kan kò kí misbehave. mo rántí the last time tí mo lọ sínú yàrá ẹ̀ ó dọ̀bálẹ̀ láti kí mi nìna. Fọlá ó dọ̀bálẹ̀ kẹ́ around what time. be past eight thereabout. láàárọ̀. ẹ wo Fọlárin máa ń pray láàárọ̀ tó bá jí tí mo máa ń gbọ́ fún ara mi ó máa ṣe normal after a while bóyá tó bá ti lóun jáde àbí tó ti wẹ̀ tó ti múra á kàn change á dẹ̀ máa wà aggressive I think something is not right somewhere. gbogbo ọ̀rọ̀ yìí kí wá ló jọ lójú tiyín báyìí. ọlọ́run ọba wọn ni kò ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọ yìí o mi ò bí ọmọ mi báyìí o má jẹ́ káyé bàjẹ́ mọ́ mi lọ́wọ́. àbíamọ má sọ pé kò yé ẹ ìwọ náà gbọ́ ọmọ ń bá a sọ̀rọ̀ ó ní gbogbo ohun tóun máa ń ṣe yẹn wípé kò ń yé òun àfi tá bá ń rí léètì ẹ lòun ṣe máa ń gbọ́ pé òun ṣe nǹkan ó tún wá ní girlfriend ẹ náà ó tún sọ something similar àwa ni kò yé yín ọ̀dà tí ò bá yé ẹ̀yin ó yé mi àdá àgbọ̀dọ̀ wòran tòótọ́ o ẹ má wọrí alátiṣe àmà ti ṣe àrẹ ṣètùbọ hmm. ó ti ń yé mi bàbá yìí ó ń yé mi. àwọ̀ jèrè ọmọ wa bó bá dọjọ́ alẹ́. ẹ mo wà ní mọ́tò ẹ ẹ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ já màá lọ. bọ́bọ́ alpha kí ló happen ọmọ plans yẹn ti change o kí ló ṣẹlẹ̀ ṣòwò tá a bá kọ́ kúrò ń bí a máa kọ́ lọ shrine tá a bá ti kúrò ń shrine a lọ sẹ́lẹ̀gùsì tá a bá ti wá kúrò lẹ́lẹ́gùsì ńkọ́ kú ìlọ a máa paint town yẹn red lẹ́nu ni. ẹ o ò mọ nǹkan o ṣe jẹ́ ká kú yọ ti ẹlẹ́gùsì kúrò mẹ́ tá a bá ti kúrò ní shrine ká lọ Kulot street. ok. o get eh. ah. Eh. Sanu mama. Yade. Labda ẹlẹ́mi gbọ́dọ̀. Káàchì àbíntì. Ah láàchì àbíntì lágbóde. Ah báwo. Eh. Bánjí. Káàbọ̀. Fọlá. Mbọ̀lẹ̀ ń lọ. Àwa ń jáde lọ nìyẹn you're going out má bọ̀ jẹ́ kí n rí ẹjọ́ ń bẹ̀ sọ̀rọ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ wo ni èmi ò rántí but ẹ ẹ continue continue. mo lọ sọ́dọ̀ pastor. He be ń bọ̀ me àti sá fún mi so wọ́n sọ fún mi pé òòṣà kan wà nínú ilé wa yìí òun ló ń cause gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òòṣà èmi gangan lòòṣà. fọlá. ah. fọlá ó dàbẹ̀ pé nǹkan tí mo mi ń sọ òye ẹ̀ èmi àti mu ọ̀dọ̀ pásítọ̀ láti mọ̀ báyìí a lọ pray nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé wọ́n wá sọ wípé òòṣà kan wà nínú ilé òun ló fa gbogbo problem yẹn. fún mi láyọ̀. ẹ ẹ ẹ ṣé tèmi. àlẹ́ mi gangan ló ṣà. fọlá àbúrò àpá ẹ̀ ló ń bá sọ̀rọ̀ yìí náà. <laughs> èmi gangan ló ṣà àjọkẹ́ ẹni tí ò bá fi tèmi ṣe mo máa pàdánù ni. sista ẹ mo fẹ́ tọ̀ tẹ́lẹ̀ mo ta lọ. ẹ má wọlé jẹ́ kí mi kọ́kọ́ lọ tọ̀ ẹ má wọlé. ace ìwọ bọ́sínú mọ́tò. ẹ ẹ ọṣà mo gba text message kan nísìn ó ṣe wọlé ni fóònù mi wà ní silence ni kò kó gbọ́ ṣó yẹ a ní mo láti lọ live vigil lálẹ́ mo ṣe mo ti gbàgbé gan wọ́n ṣe send ẹ̀sìn mi sí ìjọ náà má bí. wọ́n á waste time mi wọ́n á waste time mi. ẹ̀kọ́ tí mo sọ òye ẹ̀ ọ ṣe ní sùn má ṣe fún yàrá yẹn fọlá mọ́ mi wọ́n fọ́ mi ní mọ́ mi fọlá fọlá. ẹ ẹ ẹ agbata mi mọ́ mi mọ́ mi. tired and tired of à ń wá òòṣà à ń wá òòṣà níbo la fẹ́ wá òòṣà sí nísìn àwọ̀ nulẹ̀ àwọ̀ yàrá àwọ̀ kọ̀rọ̀ àwọ̀ pálọ̀ everywhere àrò òòṣà still wọ́n dẹ̀ ń jẹ́ ká máa mọ̀ pé òòṣà wà nulẹ̀ ń bí what next. ọkọ mi ọkọ tí mò ń wò ni pé àbí kí n padà lọ bá pásítọ̀ yẹn kí n lọ ṣàlàyé fún wọn pé I'm tún gbogbo ilé òun gbogbo bẹ́ẹ̀ láti dàrú àrò òòṣà àbí kílẹ̀ yìí fi. ẹ tún padà lọ bá pásítọ̀ lẹ́lẹ́ǹkẹ́ lò ó ṣebí wọ náà lónà lọ sọ́dọ̀ pásítọ̀ for the first time wọ́n nínú ilé wa ló ṣáwà àwa títí àárí ó padà lọ for the second time wọ́n tún ní ká tún lọ wá dáadáa ṣebí òun náà láti wáyìí then tó bá padà lọ kí ni o expect kí pásítọ̀ tún sọ wọ́n á tún ní ká continue láti máa wà ní. wo èmi ò rò pé yẹn ni solution o. kí la fẹ́ ṣe báyìí ẹni eh, eh, eh, tèmi ń rò ní pé bóyá ká kúkú fi odindi ilé ilẹ̀ fún òòṣà kóhun àtòṣàjọ máa gbélé ká sá lọ ká kó jáde nulẹ̀. ah ká kó kúrò nulẹ̀. yes ká fi lélẹ̀ pẹ̀lú òòṣà kọjọ máa gbé o. bó la fẹ́ kó lọ kọ mi bó la fẹ́ kó lọ. Hmm. oh thank god ọlọ́run bá wa ṣe kì í ṣe ilé kan tí ọlọ́run jogún fún wa rè ilé tí ó wà ní Màgódò yẹn ṣé o mọ̀ pé apartment kan wà ń bẹ̀ tí a ti lé àwọn èèyàn bẹ̀ jáde ẹ kí ló dé tá a lè kó lọ àwa nílé wà náà. that's true that's true. ká kú máa gbé bẹ́ẹ̀ ká fi bí ilẹ̀ fún ìṣàkóhun àtòṣàjọ máa ṣe ohun tó bá wù wọ́n o ó ti sú èmi o èmi ò lè jẹ́ kó ṣàbà mi láyé jẹ́ o mi ò ṣe òṣà o. ọkọ mi bí ìgbà wo lè wá rò pa lè kú lọ báyìí. kí ló ń sọ yìí ṣé nǹkan tó bá ti yá tó máa ń pẹ́ mọ́ ni. kátórí end of this week ṣé a lè kó jáde ni. really tó bá ti jẹ́ bẹ́ẹ̀ gbà yẹn kí n kúkú lọ sọ fáwọn ọmọ ká jíjọ pé wọn ká bá wọn sọ̀rọ̀ kó máa kẹ́rù wọn ká kúkú máa kó lọ bí á títí weekend kéèyàn ti sá kúrò nù bí. kò jù bẹ́ẹ̀ lọ. never committed and I know you myself. I can't come, I kill myself. Plenty, plenty, plenty. Hey, hey move. kí ló ṣẹlẹ̀. kí ni mo sọ fún ẹ lánàá. lánàá as in. pé èmi ni màá yàrá tó tóbi jù yẹ. Ah, ẹ so mo nídìí ara mo dẹ̀ mo àṣẹ mi ló gbọ́dọ̀ mú lẹ́nu ilé yìí náà. so ojú ẹ fọ́ ìgbà tí mò ń kẹ́rù sí lánàá. ẹ. kò sí nǹkan kàn mí mo nídìí ara mo mú yàrá that's all. ṣé gbádùn are you insane? mi ti sọ fún yín pé èmi ni fẹ́ mú yàrá yẹn mo kẹ́rù mi síbẹ̀ wọ́n kó gbogbo ẹrù lọ́dà àdẹ́ síbẹ̀ ṣó yẹ pé ṣá. wo olúwa kẹmisọlá mò ń kìlọ̀ fún ẹ má jẹ́ kí èṣù lò mí fún ẹ ní ọ̀sán yìí. èmi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ìwọ wo. Yeah! wọ́n máa pọ́ lẹ́nu èsì rẹ̀ tó wọ́n àjọ máa fún pọ̀ lẹ́nu. ọjọ́ mi jọ. wọ́n ó ti ń ṣe tipẹ́ wọ́n máa pẹ́ lẹ́nu. mami ó ti lọ ẹgbẹ́ mi ó ọkọ mi ó. jókòó sí mo tẹ̀ wá látòkè so ní ìjẹta bàtà kọ́kọ́ moving láti jọ sọ̀rọ̀ pé èmi máa mú yàrá tó tóbi o òun á mú kékeré ó dẹ̀ sọ pé no problem so mo tẹ̀ ti mo ti kọ́ àwọn ẹrù kan síbẹ̀ tẹ́lẹ̀ gbà tó wá di èní mo á fẹ́ lọ gbẹ́rù síbẹ̀ mo á rí àwọn ẹrù ẹ̀ níbẹ̀ so mo á bá nísàlẹ̀ pé àfọlá nǹkan tá a jọ sọ́kọ́ lélẹ́yìí mo ti sọ fún yín pé mo máa mú yàrá tó tóbi wà á jẹ́ mi kékeré ìyẹn ní ìjẹta ni ó dẹ̀ ti agree everything was okay náà ọ̀n ti ìgbà tí mo dé nínú yàrá mo á bá ẹrù ẹ̀ nínú yàrá mi mo jẹ́ wá sáré mo jẹ́ wá sọ fún bí ṣe sọ fún báyìí bó ṣe bẹ̀ sí nà mí mọ́lẹ̀ nìyẹn. tó lù lórí kí mọ́lẹ̀ bẹ́ẹ̀. mo á sáwọ kíchìn láti lọ pé mọ́mì kí mọ́mì bá mi sọ̀rọ̀ ní. dúró náà ta ló nù ẹ tó ń yí ẹ mọ́lẹ̀ mo ní ta ló nù ẹ. fọlá mi. fọlá èwo. àbúrò mi. fọlá nà ìwọ ó kọrin má pa ni. mo tiẹ̀ ṣẹlẹ̀ kọ́ nìyẹn èmi mo tiẹ̀ nà mo nà dáadáa mi báyìí so bàtí fẹ́ lọ bá mọ́ mi pé kọ́ bá mi kìlọ̀ fún mo yọ̀ so mo wá fi sáré lọ sókè so gba tí mo dẹ̀ lọ sókè mo wá rí mopping stick mi kí n wá sí kitchen báyìí mo kọ̀ rí pé ti stab mọ́ mi ni. Ah, ah. ee mo rogo ìwọ ṣẹ̀ṣẹ̀ ń lọ sókè ọlọ́mú mọ̀bìn stick olè lámú ọlá fún kínni ẹni tó máa yọ bàtà tì tó máa fi ọwọ́ yẹn kó báyìí tí wọ́n máa da bàtà bò tí wọ́n máa kọ́ fọ́tí fún. ẹ wò ó má jẹ́ kó gbogbo nǹkan tẹ́ ń sọ rí. kíta ni máa gbọ́. sori bó ṣe wà yẹn tó bá lẹ́yìn ilẹ̀kùn kó máa gbọ́ mi tí ó bá gbọnú ilé ní tí yóò bá ní bá bẹ̀bẹ̀ wà bá bẹ̀bẹ̀ o torí pé màá lù ú débi pé bí bá ṣe jókòó lé lórí tí mò ń gba lẹ́sẹ̀ màá máa fi eyín màá máa dá pátá sí lára màá máa yin ní èkánná. fọlá burú ju nǹkan tẹ́ ń sọ. fọlá ni kíni fọlá ni kíni wo ọpẹ́ tó ti wà á rí. ẹ wò bí lè ṣe tóbi tó yìí èmi nìkan ṣoṣo mo kápá ẹ èmi nìkan ṣoṣo mo máa nà tó bá ti nà dáàdì tán tó nà mọ́mì tán báyìí èmi ni máa ń dì pẹ̀lú ẹ. ó ti ẹ̀dá tíwọ náà lè dì pẹ̀lú ẹ ẹlòmíì tẹwàá dandan wa máa dì pẹ̀lú ẹ ló wà ń bi. ní àrà tí máa fi dá ní àrà tí máa fi dá ah kẹ́mi kẹ́mi wọ́n má bàa fọlá bẹ̀bẹ̀ o wọ́n máa bẹ̀ mí bẹ́ẹ̀ nípa àǹtí mi ẹ̀jọ̀ máa àǹtí mi ẹ̀jọ̀ máa wàá rí nǹkan tí màá ṣe fún un. má bẹ́ẹ̀ ni tí wọ́n ti bẹ̀rẹ̀ o ṣé tí bá ti bẹ̀rẹ̀ títẹ̀ mi bá ti má bẹ́ẹ̀ ni o wọ́n gbé mi ṣẹ́ra máa wo èmi àti ẹ̀ wàá rárá tí màá fi dálé ni wàá bá bẹ̀bẹ̀ wàá rí wàá rí pé wàá bá bẹ̀bẹ̀. ọmọ wọlú ọlá àbí náà ti ń gbé ní ayé ní ayé ẹ má bàa fi dúrà irú nọ́nsẹ̀nsì ẹ̀ wọ́n ṣé o mọ bí wọ́n ṣe jẹ́ ni o mọ bí wọ́n ṣe jẹ́ èmi ò ṣà ẹnikẹ́ni tí o bá dojú kọ mi máa padà mi ó máa láyà o wá sọ̀rọ̀ sí mi anyhow who are you sí èmi let this be the the last time so next time tó bá kò tiẹ̀ lè sí next time kò tiẹ̀ lè sí kò lè next time kò lè ṣẹlẹ̀ máa pa ẹ́ dànù. Yeah! wò ẹ dúró ẹ dẹ̀ sọ fún mi pé kẹ́ má dá lóhùn tó ń bu ilé ẹ̀kọ́ ìbá ti má dá lóhùn. a ní mò ń lọ ó ṣáà gbọ́ kí ló gbọ́ ó ní next time ikú ni torí ọlọ́run jẹ́ ń fi ilé ayé jẹ́ ń fojú ojú ayé mi báyìí jẹ́ ń fi tọ́jú ọmọ mi. ẹ jọ ṣé ẹ kú dáàbò ti travel wọ́n mú kẹ̀dẹ̀rẹ́ lọ́wọ́ lọ hospital lọ́wọ́ ní ẹsẹ̀ kan yé ẹsẹ̀ kan ọ̀run. a máa gbalé lọ káàntì mi ilé yá mi lè dá nìkan dúró tì í ó máa ṣe mí léṣe iṣẹ́ ogun kan tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn mo act ni mo ń parọ́ ni ó máa ń lù mí ṣeré ni bẹ́ẹ̀ ni ah. má bínú mà ẹ jọ̀ọ́ ẹ dúró máa lọ lé ẹ náà kò tí ì yá ẹ dúró kí ẹ ṣe yá àwọn ọmọ mi kalẹ̀. ẹ máa ṣe wọn pẹ̀lú ẹ máa sọ̀rọ̀ ẹ máa bọ̀ padà tó bá ti ń pu yín ẹ máa ní kó wà bínú sá ẹ jọ̀ọ́ something like that. Yeah sí Fọlá mo máa ṣe báyìí sí Fọlá. kò ń ṣe bẹ́ẹ̀ mi nílẹ̀ bẹ́ẹ̀ ọmọ tó bí lójú mi. ó yé mi bọ̀ èyí náà orí nǹkan tó ṣe fún yín. Ah! ẹ jọ ẹ̀mí jà àǹtí wọnú mm-hmm. ẹ̀ ń wò wá níran ni ẹ bá wa dá sọ̀rọ̀ yìí o ṣé torí nǹkan tí Fọlá ṣe lánàá tó ń bẹ̀ mí tó ń sunkún tó ní gbogbo nǹkan tá a sọ òun ṣe òun ò rántí òun ò ṣe bẹ́ẹ̀ wọ́n sọ fún pé there is more to this ẹ̀yin náà mo rọ ọmọ tí fọlá jẹ́ fọlá kì í ṣe oníwàhálà ọmọ ẹ̀yin náà ọmọ yẹn máa ń ṣe sí nígbà yẹn ẹ bá wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ lù yìí ti pọ̀ jù èní á lù mí ọ̀la á bà nǹkan jẹ́ ọ̀túnla á mọtí yó á dẹ̀ máa sọ pé òun ò rántí pàǹparọ́ mọ́ òun ni pé òun ò ṣe é ẹ bó yín ṣe lánàá àánú ẹ̀tẹ̀ ṣe mí tó ń sunkún tó ń sunkún tó ń búra. yeah i know mo mọ̀ pé nǹkan kan wà nídìí ẹ̀ ah, ah, ṣé mi ìwà mo fọlá ni ọmọ tíyàn fi ń yan gan ni nà ó tó dẹ̀ wá di gbogbo orú nǹkan báyìí ah, ó ga ọ bọ̀ a máa wá nǹkan ṣe sí. ìjọ mm-hmm. ń tètè wá nǹkan ṣe sí ẹ mọ kí mi ò mọ ibì kankan mi ò mọ ẹni àǹtẹ́bọ́tẹ̀ tó jáde ẹ fọwọ́ tèmi náà ṣáàdúrà má wọrí a máa wá nǹkan ṣe sí torí mo mọ̀ pé tọ́rọ̀ bá kanlẹ̀ tó bá kan òkè ó tún níbi tá a máa ń gbé sí. ẹ wo anywhere tẹ bá mọ ẹ bá mi mú ọ̀rọ̀ èmi àti ẹ ẹ bá mú ọ̀rọ̀ wa lọ síbẹ̀ a ní ọ̀rọ̀ wa ní ìdàdúrà mo mọ nǹkan tí mò ń sọ i am not stupid. ìwọ ò ní ìdí àdúrà. Ah, ìwọ kò sẹ́ni tó wà ní ayé náà tó yẹ ọ̀rọ̀ ní ìdàdúrà. bẹ́ẹ̀ sọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ mi hà ti tèmi náà mọ́. bẹ́ẹ̀ ẹ jọ. a máa wá nǹkan ṣe sí. ẹ jọ tètè wá nǹkan ṣe sí o. lágbára ọlọ́run àfọwọ́ ṣe. and dad jẹ́ pé mi ó tún náà máa délé ni ṣẹ́yìn ọkọ tó ń sọ láti last week wọ́n náà máa make sure pé wọ́n délé ni. ìnà tó bá dẹ̀dẹ̀ náà máa anywhere tá a fẹ́ lọ máa tẹ̀lé yìí àbúrò mi ni kí n lè máa wo oníran. kẹ́mi sórí ìwà àti fọlá ọmọ mi lẹ jẹ́ ọmọ àǹtí mi ọmọ mi ni má wọrí àmọ́ wá nǹkan ṣe sí mọ̀ pé lóòótọ́ ẹ̀ ń gbìyànjú lórí ọ̀rọ̀ àbúrò mi mo jáde ń fẹ́ kẹ́ ẹ gbàdúrà fún wa dáadáa kẹ́ ẹ gbàdúrà lórí ọ̀rọ̀ èmi àti ẹ̀gan ọ wá fàdúrà dáadé. bí o ṣe yí ẹni ìyẹn mi mọ ẹ kú mọ̀ pé mi ò dákẹ́ mo kú ń gbàdúrà àmọ́ èmi náà gbà pé àdúrà ò tí ì tó ni mi ò ṣe gbà mi ò tiẹ̀ wá mọ ibi tó kù téèyàn rìn sí báyìí mo understand but ọwọ́ tèmi náà mo fẹ́ kẹ́ máa ṣàdúrà fún mi. ìwọ kí ni pẹ̀lú àrùn kí ló ṣe wọ́. kí ọ̀nà ọgbà náà bá lè là náà ni. tó bá jẹ́ yẹn okú mi ìfẹ́ nìkan kan lẹ̀ náà ẹ̀yin náà kú mọ̀ pé ààyò ẹnìkan àdé nìkan sí àdé fi kan kẹ́kan gbogbo yín ni mò ń gbàdúrà fún aburú ò ṣe yín bí mo ṣe ń gbà ni màmá yín náà ń gbà ẹ rí pé àmọ́ ọ̀rọ̀ tàbúrò ẹ ló fẹ́ sọ mí dolókùnrùn báyìí òun ni ò jẹ́ mọ ibi tí máa yà sí o. ẹ mo mọ̀ pé ẹ ń gbìyànjú ọmọ ìgbìyànjú yóò tí ì tó dáde. kí n fi kún ẹsẹ̀ mi ah, òótọ́ ni pé díẹ̀ ọmọkùnrin ò tó ká tìrókó mẹ́sẹ̀ kó lé yìí. E màá fèrè nǹkan yẹn ṣẹlẹ̀. ẹ̀ẹ́dẹ̀ má bínú kó tó tún ṣe láàárọ̀ yìí ẹ má bínú dábìí. Mm, mm, mm, ọ̀rọ̀ ti kọjá ọ̀rọ̀ à ń bínú àbínú ọ̀rọ̀ yìí ti kọjá à ń bínú àbínú ní tèmi gan rò ó ti ń yé mi báyìí wípé à ń láti múra sọ̀rọ̀ yìí eléyìí ò ń ṣojú lásán mọ́. Bàbá wa dá sọ. salamu alaikum. wa alaikum salam rahmatulahi wa barakatu. ẹ pẹ̀lẹ́ sàn ẹ pẹ̀lẹ́. Ọlọ́run lọ ẹ pẹ̀lẹ́. ọjàre ẹ rí bàbá wa. ẹ pẹ̀lẹ́. gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ bẹ̀ mí mo gbìyànjú lórí ẹ̀ ṣé ẹ sì mọ̀ pé mo sọ fún yín pé wọ́n tún bá yín gbààwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta mo gba àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta náà mo sì tún wọlé àlùwà. àmọ́ tí wọ́n fi yé mi ni pé ìyàwó yín ló fi gọ̀ǹgọ̀ fa ẹni tí ọwọ́ rẹ̀ ò tó. ìyàwó mi àfa bóyá ẹ ti gbàgbé ohun tí mo bá wá níjọ́ tí mo wá ọ̀rọ̀ ìyàwó mi kọ́ ni mo bá wá rárá ọ̀rọ̀ fọlá ọmọ mi ni pé ó ń ṣe kọ̀tànkọ̀tàn gbogbo ìwà tó ń wò dẹ̀ yé wa mọ́ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń sá sọ̀tún bẹ́ẹ̀ ni ìyàwó mi ń sá sósì àwa méjèèjì lájọ́ ń ṣe wàhálà lórí ẹ̀ ọ̀rọ̀ tó délẹ̀ yóò tiẹ̀ kan ìyàwó mi. bó ṣe rí lójú tìyín nìyẹn ṣùgbọ́n tá a fi yé mi òun ní pé ìyàwó yín òun ló lọ tanná wá tí ò yẹ kó tanná wá. èèyàn lè jó nílé àná àmọ́ kò gbọ́dọ̀ jó ní hòhò ni. ìyàwó mi ṣá. ẹ mọ̀ pé ní mímọ̀ la wa. ẹ jẹ́ ń wo kí ló ń ṣẹlẹ̀. ẹ rí nǹkan kan ṣojú ìyàwó yín ṣùgbọ́n kì í ṣojú ìyàwó yín gangan ló ti ṣẹlẹ̀. nǹkan kan ṣojú ìyàwó mi ṣùgbọ́n kì í ṣe ojú ìyàwó mi ló ṣe ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni lóòótọ́ ló ṣojú wọn ṣùgbọ́n kì ṣojú wọn ló ṣe ṣẹlẹ̀. dádì kí ló ṣojú wọn gan-an tí ò ṣẹlẹ̀ lójú wọn. ẹjọ́ ẹgbẹ́ kó ṣùlọ ẹdún màmá ṣé káà tó dá sẹ́yà fún ṣé ó dá yín lójú pé lóòótọ́ ló gbé owó yín. ó lè níbẹ̀ ṣé ń wò yìí bó ṣe wá sínú ṣọ́ọ̀bù mi bẹ́ẹ̀ ń sìn nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní wò káàkiri bí ẹni tó fẹ́ rajà ọpẹ́lọpẹ́ ọmọ ìlú ta mí lólobó pé kí n máa wo àǹtí tó wọlé ìkan ṣe ń wò họ̀rọ̀họ̀rọ̀ bàbá lọmọ olè ni mo sáré pa owó tí mo kà mo sáré pa mọ́ra ni ó lè lélẹ̀ ó yìí kù ó kù ó lè ní ó lè ní ẹ̀pà àbújá tó ẹ̀pà. ẹ̀pà ẹ̀pà ẹ̀pà ẹ̀pà àmọ́ rárá o lóòótọ́ ṣojú wọn náà ṣe mú lólè ṣùgbọ́n ṣojú wọn kọ́ ni ló ṣe jalè. nítorí ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ sí ló ṣokùnfà ikú ọmọ yẹn. kí ló dé tó ń dá sọ̀rọ̀ tó ń kú bíọ́lá. mami mi ò rí owó yẹ́lò tí mo fẹ́ lò ni. ẹ̀ ń bò ló wá kó wù sí o ṣàmọ̀ pé n tó laṣọ máa tó wà gbà. mi mọ bí tí mo ẹ jẹ́ kí ẹ jẹ́ wọn lulẹ̀ ó lè wà bẹ́ẹ̀ mọ́. ó dà àbí ta ló fẹ́ bá ẹ lò èmi ò mọ bó ṣe ń tẹ pẹpẹpẹpẹ tó rán bíi pé màá ní mo bá ẹ lò mami mi ò rí o orí kankan tó lè lò. mi rí yẹ́lò dẹ̀ mo fẹ́ lò àwọn kọ́lọ̀ tó wà mí bàyẹ̀ kò dáa ẹ fún mi ní ọjà náírà mi. Ah, mi ìdẹ̀ wà ní change báwo la ṣe fẹ́ ṣe báyìí. ìyá lílo wọn jẹ one twenty naira. kò dáa. ẹ jẹ́ kí n rà mí ní pẹ́dé. má pẹ́ o. mo ń bọ̀. má pẹ́ o. torí wọn ló máa ṣe oúnjẹ yé mi kọ́ ni máa ṣe o. mo ti pọ̀ wọn. o lè lọ kó bọ̀ kíá o. òyìn wà ní kí n máa dáná oúnjẹ o. ọlọ́run kẹrọ òwúra ah, o ní ìpọ pẹ̀lẹ́. Ah. ẹ ká sọ ah Fọlákẹ́ mọ́mí ò sí lé ah fẹ́ gba change lọ́wọ́ ni. ẹ ẹ èlò. twenty naira. let me check fara. jọba mi wò. Oh. Ah. tó wà. kó fẹ́ lọ rowó. mọ̀mí wọ́n gbowó mi mọ̀mí wọ́n lọ ah, mi. ìyá jẹ ní ọmọ mi ò kì í jalè àwọn ọmọ mi bọ́ níbo ló ti ṣẹlẹ̀. mọ̀mí tọ́lọ́ wà. ìyá jẹ mí ìyá jẹ mí ìyá jẹ mí àwọn ọmọ mi. mọ̀mí wọ́n lọ. àwọn ọmọ nípa dẹ̀ táwọn mo fẹ́ pè báyìí. ẹ kúlẹ̀ kúlẹ̀ máa fẹ́ wá lọ́mi lọ́wọ́ jẹ́ àmà lọ sọ́sibítù. kúlẹ̀ ẹ gbà mí. Abíọ́lá báwo ló ṣe ń ṣe báyìí ò ń dẹ́rù bà mí dárayá. mọ́mí. ẹ́ àmì gbogbo inú ló ń kàn mí. inú inú kan ẹ. bẹ́ẹ̀ni. ibi ah, ah! Ah, mo dáràn kò sí sápà kankan bí yìí tèmi má bá mi o tèmi má bá mi o èmi ò sì rí nǹkan kan bí inú yìí gbogbo apá gan àtọjú o complain nípa yẹn. má mi ibi tó ti tẹ̀ mí mọ́lẹ̀ lánàá ni. wọ́n gún ẹyin ibi ni wọ́n tẹ̀ mọ́lẹ̀. ó ń kọ́ mi. láì ṣe wúrẹ́ ìwọ ọlọ́run báwo mo ti fẹ́ ṣọ̀rọ̀ ayé mi báyìí. Abiola, pè mí. Abíọ́lá. Ta ni? Fẹ́mi wọlé o. Wọ́n ń tẹ̀ nínú. Ah. Ah, báwo ni bàbá mi? Rọra o. Ẹ pé tọ́jú. Ó jàre. Ọlọ́run fún àlàáfíà. Àmín. O ṣe. Result wa ẹ̀kì wa tí a lọ kọ́ ó ti jáde nílé wípé Arioya kò nílé wa tó yẹ mo ṣe bá mọ́ Mo ṣe bàbá mi, ó ti jáde ẹ dìjọ ṣoríire rẹ o ṣé bàbá mi ojú òní tiẹ̀ o ṣé. ó dàbọ̀. má ti padà láwùjọ máa ń lọ àfúrà láfíà. o ṣé. Ah! Abíọ́lá bóyá yàjú ọkọ mi wò lè sọ̀tẹ̀ hehehe ṣáà ni wò wò wò ọkọ mi dárayá dárayá wò wò wò sori pé ìdùnnú ni ah! ẹ ẹ ẹ ẹ ni. <gasps> Biola, Bíọ́lá Abíọ́lá tẹ̀mí ti bá mi Abíọ́lá o mo gbọ́ o mo gbọ́ o Bíọ́lá ah, má ṣe báyìí fún mi ah! ta ni ó gbà mí ẹ bá ń gbọ́mọ mi o ẹ bá ń gbọ́mọ mi o. ẹni kì í ẹni kì í má sọ̀rọ̀ kò sí níwájú kò sí lẹ́yìn Abíọ́lá kan ṣòye náà ni èmi ti gbọ́ mi ò ní ṣépè bẹ́ẹ̀ ni mi ò ní súre iyọ̀ kan ṣo eyín kan ṣo tí ẹlẹ́gbára mi ní ẹnìkan wá bọ́ síbẹ̀ ó wá ká eyín ẹ̀yọ̀ yẹn wá ní má sọ̀rọ̀ mi ò ṣépè mi ò sì súre ṣùgbọ́n ó ṣẹ́rinlẹ̀ o ó ṣẹ́rinlẹ̀ o ó ṣẹ́rinlẹ̀ ìwọ ló bí mi ìwọ ló mà ti wáyé mi gbogbo ẹni tó ṣe eléyìí fún mi ọkùnrin ni obìnrin ni ọmọdé ni àgbà ni tó bá wá jẹ́ pé kò yìí bímọ kan má jèrè ẹ̀ tó bá ti bímọ ó ṣẹ́rinlẹ̀ má jẹ́ kó jèrè ọmọ bí ó jèrè bí ọlá bó ṣe fi Abíọ́lá pa mí lẹ́kún tó fi bá mi nínú jẹ́ tí ò sí mi mọ̀ kọ́ máa jèrè ẹ̀ kí sọfẹ́ta kí wọ́n fọwọ́ ó yẹ nílẹ̀ gbogbo àwọn tó pa Abíọ́lá gbogbo àwọn tó pa ọmọ mi wọ́n àgbọ́dọ̀ nísìnyí wọ́n àgbọ́dọ̀ jèrè wọn wọ́n àgbọ́dọ̀ gbádùn ayé. Abíọ́lá. <laughs> tí bá sunkún dédé la ọmọ yóò lè jí padà kó má tún dá rẹ mi sí i lára. ẹ bá mi gbé ọmọ mi tó bá máa pè é wà forúkọ ọmọ ẹ pè é tó bá máa pè yín wà forúkọ ọmọ yín pè yín ẹ jọ kí ni kò máa pè o Abíọ́lá o Abíọ́lá Abíọ́lá ẹ gbà mí ẹ gbà mí o iná lè yìí gbogbo ẹni ó jọ náà òṣè nílẹ̀ bá mi iná jó wọn gbogbo ẹni ó pa mí lẹ́kọ̀ọ́ òṣè nílẹ̀ bá pa wọn lẹ́kùn gbogbo ẹni ó dá mi lọ́rọ̀ òṣè nílẹ̀ o bá mi dá wọn lọ́rọ̀ ẹ bá mi jọmọ mi ni ẹ má ní dákẹ́ ẹkún. Ah, ìkúnlẹ̀ abiyamọ o ọ̀rọ̀ tí ò ṣojú àǹtí mi táǹtí mi lọ jẹ́rìí sí dádì kí wá lọ́nà àbáyọ báyìí. Hmm. Hmm. ègún tí arábìnrin yẹn gé lọ́jọ́ sí. Si òun ló ṣokùnfà ohun tó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀gbọ́n yín. lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀mí ọlọ́run bá mi sọ̀rọ̀ wípé. fẹ́mi sọ́lá mi àpèkẹ́. kẹ́mi sọ́lá ṣé o mọ̀ pé ìwọ náà ló ní kí n jáde. bẹ́ẹ̀ ni mo lè ti wá jáde. Eh, kí ni wọ́n sọ. kẹ́mi sọ́lá ah. má parọ́ fún mi o. kí má parọ́ bíi ti báwo mi understand. kẹ́mi sọ́lá. ṣé lóòótọ́ ló máa ń jalè. àní àtòkèrè ni ó yẹ ká ti mú o. Mm-hmm. òwe là ń pọ̀rọ̀ yìí ó máa ti fẹ́ máa láwọn. ṣé wọ́n ti nǹkan tí mo gbé síta mo ní kẹjáde sí ọ̀rọ̀ àbúrò. Mm-hmm. Ọlọ́ràmímí ni mò ń fi sáà sọ fún yín. tí mo wá sọ pé ò No ìdádúrà. I'm going to tell you. jẹ tí má ti rí nǹkan ní nǹkan nǹkan máa ṣe mí kí Yeah. mi tí mo lè sọ fún mi kí n mọ̀ mọ̀ gbogbo god mom sí èmi mo máa ń jí even gan tábà ràn mí iṣẹ́ lọ sílé onílé. wá ń jí nǹkan wọ́n bẹ́ẹ̀. Hmm. mi ò mọ̀ mọ̀. ellen ọ̀dàǹsì wa tí n bá lọ sílé wọn mo máa mi ṣe dáhùn àná tí mi ṣe mo dáràn. ẹ̀mí ọlọ́run sọ wípé ohun tó lọ jí nínú ilé òrìṣà àbí kó jẹ́ wípé níbi tí wọ́n ti ń bọ òrìṣà àbí níbi tí wọ́n ti ń ṣètò nǹkan òrìṣà ní nǹkan tó jí náà. mi ẹ bá wọlé òṣàrí àbílẹ̀ babaláwo even though tó yẹ kí mo mọ̀ kí n máa ń jalè gan-an but mi ò jalè dé gbogbo level yẹn sir rántí o yálà kó jẹ́ pé nínú ilé òòṣà gangan àbí níbi tí wọ́n ti ń ṣètò òòṣà àbí àwọn nǹkan òòṣà kan tó ti ṣe kalẹ̀ ló lọ jí. kàyéfì kàyéfì ńlá ló jẹ́. kàyéfì ńlá ló jẹ́ thank you jesus ó nìyẹn. Ah. ohun tí wọ́n fi ṣe ìràpadà fáwọn kan nínú òòṣà ara ohun tí wọ́n fi sí tí wọ́n gbin gbogbo ẹ̀ sí òun ni wọ́n lọ jí lọ sínú ilé. ẹ má bínú pé mo dá ní dúró iṣẹ́ tẹ̀ ń ṣe èyí ah, tí mo bá wà igun ṣe pàtàkì ọ̀rọ̀ àbúrò mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín ló wà yìí bàbá tẹ bá wo ní ojú ẹ̀ dáadáa tẹ wo fínífíní ẹ rí i pé olè wà ní ojú ẹ̀ ẹ̀wọ́ kan embarrass mi káàkiri ni mo mì pé wọ́n máa ń dojú tì mí gbogbo ibi tí máa dé bá máa ní ẹ̀wọ̀ ẹ̀gbọ́n olè ojú tí ń tì mí lè rí dáadáa ládùúgbò mọ́ ẹgbà mi bàbá ẹ̀ ṣàánú mi. <laughs> Ah, ah, ìwọ náà wọn ti mọ sí o ti mọ pé ó lè ojú ló wà má bínú òun wọn lọ máa fẹ́ wọ wòbí wòbí ilé kúrà àti jẹ́wọ́ àrùn kọ̀sọ́ ọlọ́pàá tí ó mọ̀ ní àyìn jẹ́wọ́ fẹ́mi dáwọ́ ọ̀mù kí n sì dáṣọ ọwọ́ ọ máa fẹ́ wọ́. ó dàbí sá. Mm-hmm. tó o bá fẹ́ jalè òun bó o ní ti máa ṣe ọ. máa dàbí pé kí n kì í ṣáà lọ mú nǹkan yẹn ṣá. kò kàn mú nǹkan nìkan stealing is the stealing either stealing by trick stealing face to face stealing with burglary àwọn tí ń lò he iṣẹ́ stealing <laughs> olè ló lè jẹ́ kò sí wàhálà ọ̀gànjọ́ òru ìnàyìn àgbẹ̀ àwọn awo àmọ́ jáwọ́ ń pè abiyamọ sì ní pọmọ ẹ̀jẹ̀. alẹ́ mi jàn án ìjà nìkan wọn rán òdìbàjẹ́ lè ṣekú ọlọ́nà kú àsán wọ́n láyé àwọn ti bàjẹ́ bẹ́ẹ̀ ni táwọn ọba ayé rẹ̀ jẹ́ làwọn wá káàkiri ẹkùn ní ìbáyé òsùn jẹ́ òsùn ní ìbáyé ẹkùn jẹ́ àtẹkùn àtọ̀sùn èdú ní ìbáyé gbogbo wọn jẹ́. bólódùn nípa ti gorí àjà ojú rẹ̀ àtọ́lé àtọ́kọ ọ̀yẹ̀ má dì lónìí o fẹ́ kọ́ làgbúrú gbogbo bá mọ̀ ìyá làgbúrú àtọ̀sán àtòrú lọ́lọ́dún ní fi ríran tiẹ̀ bẹ́ẹ̀. Ah! mo rí mo rí kòró ojú jẹ mo ó lè mẹ́mẹ́ ṣé mọ́tàn àbúrò rẹ̀ jalè kú ni. bàbá ìwò tún lè yí tuntun. ẹ jálẹ̀ ẹ̀dẹ́ mi ọ̀pẹ̀ ẹ̀dẹ́ rẹ̀ jálẹ̀ mo lábúrò rẹ̀ jalè kú ni kálẹ̀ bá mú un wá tọ́ba jẹ́ pé mú wá yín yọ jalè kú ni bó ti wà yìí ó lójú kòkòrò Ifá ló wí bẹ́ẹ̀ mi kọ́ ojú kòkòrò tó ní ló kó bá ó fojú kẹbọ ni. wọ́n fẹ́ yọ olè lójú ẹnìkan wọ́n ti wá pèsè ọ̀kàkà ẹbọ tí ìka múláyà wọ́n gbé kalẹ̀ ńbẹ̀ òun sì fojú kù ẹni tí ọba lọ́kànjú a ò lè kó ṣé gbogbo ẹni ọkọjá ń bí ẹbọ náà lọ́wọ́ lẹ́bọ́ dà lé lórí ni òun lọ́kànjú àǹtí ẹ̀ ni àmọ́ ayọ̀. bàbá bàbá ṣàtìlówó máa fún mi lẹ. bẹ́ẹ̀ bá ti lè náwó ẹ̀ ní òun torí mi ò ní fowó mi rekú rẹ já o ìwọ náà mọ̀ mi yọ̀ọ̀nà forty two thousand forty two thousand. bẹ́ẹ̀ mo sọ̀rọ̀. ló bá tán bẹ́ẹ̀ ni bá ní kò bá jalè mọ́. a fi fọ́ọ̀tì ra nǹkan a fa àwọn ìyá náà tù kí a má ní jẹ kò jù bẹ́ẹ̀ lọ. bàbá ṣe bá ṣàfikún ìdílé èmi máa kó lójú. yóò kú òsè ẹ so tí n bá ṣe é tán tó bá jẹ́ pé sì ń gbalè ẹni kó wá kó lè ní èmi mọ̀ kókó gbogbo tí n bá ní. Ah, tó bá ti rí bẹ́ẹ̀ máa kàn yín láàárọ̀ máa kówó ìwà fún wa. ẹ kò wá lè já ọ̀la wàá transfer owó lálẹ́ màá lè sáré ra àwọn nǹkan tí ń rà lẹ̀. Ah, sórí bá a ṣe ń sọ̀rọ̀ ní ìsìn ẹbọ tó fojú kóhun kínní ó ti gbẹ́ gbogbo ń táwọn ó ti mọ̀ pé ìránṣẹ́ òun tó ló ti di ìránṣẹ́ rẹ̀ ó wò pé a fẹ́ yọ òun kúrò lára rẹ̀ kọ̀ wá nígbà tó bá di lọ́la ó lè mọ́ rí mú wa yọkàn dìde ní ọ̀hẹ́ kí ló dé kí ló dé tẹ̀ fẹ́ mú mi lọ àti mi ń wọ̀n lọ kò sí sí ní tọ́sí sí àmọ́ ní tí n bá fún un nísìn yóò já ara rẹ̀ ọ̀rọ̀ yóò tẹ̀lé ọ ẹ ṣe mo dúpẹ́ o ibi tí ẹ gbà kìíní yẹ̀dí pẹ́ adúbàbò oníṣẹ́ kú ètí ìsọmọ ògùn abùbòrílé mẹ́rẹ̀ ètí ìsọmọ jáà adámọ́ àfihàn pẹ́ ètí ìsọmọ rúmìlà gbogbo wa rí Olódùmarè lọ́rẹ̀ ń yọrí ìgbà tí wọ́n débẹ̀ tán wọ́n ogbó wọ́n yọrí ọ̀tá àwa dúpá fún ìyàwó òun olè ni wọ́n ní kí wọ́n rúbọ nítorí ayé yíyẹ ìyàwó gbọ́rúurú ẹ̀ mọ́ rù olè gbọ́kòrò abámu ìyàwó àtọlè wọ́n ní wọ́n rúbọ òkìkí ìyàwó rúbọ òkìkí olè náà rúbọ òkìkí ariwo tì lẹ́yìn ìyàwó ariwo tì lẹ́yìn olè ayé ni òye olè níjọ́ ọjọ́ òun torí kò rúbọ ayé yíyẹ tó gbogbo olè tí ń bẹ lára rẹ lónìí ayọ́ o bàbá ní kíbi ó sún ibi asú bàbá ní kó sì fò áfò ibi àrèfò àrèbàdàyàpá ìbàdàyàpá ní ìṣẹ̀lẹ̀ yẹyẹ bí gbogbo tí ń bẹ lára rẹ lónìí mọ yá o mọ yá o wọn ìfọkùnrin rẹ bọ̀ kúnlé ariwo ariwo gbàgbà ariwo àní fàgàlàmọ̀tò kábíbọ̀ wà lẹ́jà ariwo ariwo gbàgbà ariwo apasa ó ní kó gbolè kọ́mọ̀ sá ariwo ariwo gbàgbà ariwo ọwọ́ asakọ̀sá ìsọ̀kọ̀ àwùsá nù. tẹjúmọ́ mi kọ́ wò bí ire èjì kọ́kọ́ bí bá ṣe tẹjú bá kàkọ́ rẹ̀ pẹ́pẹ́pẹ́ tẹjúmọ́ mi wò bí ire èjì kọ́kọ́ wò mọ̀yọ́ mọ̀yọ́ atlas.

tẹ́rẹ́ ní ọba adébẹ̀ náà àwọn ọlọ́kànjúà yóò kọ́kọ́ fẹsẹ̀ gbà yóò fẹsẹ̀ gbà yóò rò pé owó ni bọ́ọ̀nà bá ti tún pẹ̀ báyìí ó lè wà rẹ̀ nù yóò jalè kú lórí bí wọ́n bá pa. ẹ bàbá ẹ àwọn aṣọ yẹn ṣé òun ló máa gbé lọ sórí tàbí mi máa bá gbé lọ. ẹlẹ́rù náà ni ó gbé ah, ẹlẹ́rù náà ni ó gbé òun náà ni ó gbé níbi tó ti wò òòsà náà ṣẹ̀rẹ̀ mọ̀ gbò ìgbà ọmọlẹ̀ ojú kàkún èjìlógún tó máa rẹ̀ dátà lé ọ̀run òòsà wòmíwò dára òòṣà ní bẹ lára rẹ òòṣà ló lè ha ògùndàbèdè olórí olè bú àwọn sẹ́ẹ̀mù kó òòṣà ni òòrí òòṣà olè. òun ló fà tó fi jẹ́ wípé ìgbà yòówù tí àbúrò ẹ tó mu fún tó bá ti lò ó sára. Money birthday birthday boy. Lájújọ. Happy birthday! Ah. Ọmọ ọlọ́jọ́ ìbí. Màá ṣọ́pọ̀lọpọ̀ ọjọ́. Onífẹ́lẹ́ yìí ṣàṣemọ́ o. Àmì o. Like it. Yeah, I do. It's beautiful. I would like it. That gave me nice. Yeah, cheap and stuff. Uh-huh. <laughs> oh my god ìtọ́pẹ́. kílẹ̀ ni wàá fẹ́ fún mi báyìí. Ah, kéèkì wa ń kọ́. Ah. ẹ ṣe bí àǹtí fún mi ló order kéèkì látọ̀dọ̀ Fẹ́mi kéèkì. lámì ìbò ní báwo ló ṣe gbọ́. Ah. kílẹ̀ ni wàá fẹ́ fún mi ní bẹ́ẹ̀ wo tó bá mọ̀ kọ́ tí dáàdi rà fún ẹ àti mọ̀ sí oh my god yẹ gúnà. really? yes ah i knew it eh, but tí wàá ń kọ́. ọ̀tọ̀ ni gift dáàdi ọ̀tọ̀ dẹ̀ ni gift ẹ̀gbọ́n mi. Ah, kí ló máa ń ṣe ẹnu. last birthday yìí mo máa nídà ti ta fún mi kí n tó lè ra gift gidi fún yín. here we go again every month ló máa ń sọ. Ah. Ah, mo fẹ́ birthday gift. okay. ah kí ni mo ti sọ okay jẹ́ ká ṣe báyìí. you can have it. we shall man like bling bling you can have it ẹ bọ̀ ó ṣáà reason tẹ̀ ṣe dìde tẹ́lẹ̀ ó ṣáà ní nǹkan tẹ́ fẹ́ lọ mú. fún mi lélẹ̀ kí wàá lọ mú yẹn wá. mú kí ni wá. mo ẹ̀ṣẹ̀ rò nǹkan tí máa fún ẹ ni. mo dada Daniel. <laughs> okay i will surprise you. mo ń bọ̀ mo ń bọ̀ ní wàhálà. I think Pastor Fola. Stakemi. Oh my god! Gold chain! Oh, this is beautiful. thank you very much. Oh, I love you. Oh, this is beautiful. Amazing. Ah, yeah, like yeah, try. Yeah. Mommy àti the room. Really? Yes. Yeah, jalo, jalo, jalo. Yeah. Tara, on the day. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you for life. Happy birthday to you. my god, I'm so happy right now. <laughs> oh my god, thank you guys. Thank you, thank you, thank you. you. Thank, you guys. Fọlá lágbára Ọlọ́run ò ní fi lè dágbére fáwọn Ọlọ́run wà ní kúrú ẹ̀ ní ẹ̀. Fọlá òun múnú àwa fámìlì dùn àwa pẹ́rẹ́ǹtì ẹ̀ à ń rí ẹ̀ à àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n rí ẹ̀ wọ́n dunnú àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n rí ẹ̀ wọ́n dunnú ò ní di àrípòṣe lágbára bí o ṣe wá ń gbọ́rọ̀ sáwa òbí lẹ́nu nígbà tí ìwọ náà bá máa di ẹni tó ní fámìlì ara ẹ ọmọ agbọ́rọ̀ sí ẹ lẹ́nu. In Jesus' name I pray. Amen. Look, eh, I'm just so happy that you guys are here right now. Uh, mommy. Yes, mommy. Look what sister Kemi got for me. Wow. Kemi ló ra chain yìí fún ẹ. Yeah. Oh, ò dẹ̀ sọ fún wa ṣe rí pé ó báyìí. God bless you my darling. thank you so much thank you so much o ṣe gan. so ìwọ ti lọ yọmí ní sẹ́tìn àbí. má wọrí a máa pàdé. ọ̀ kí ni ṣe fẹ́ pàdé ṣebí ìwọ náà ti ra kéèkì fún un. ó sì ẹ̀ sì ṣe tẹ̀ ṣebí èmi náà ti ra kéèkì <laughs> so I don't care. olúwa ni kéèkì wà báyìí. mo ti gbé fún ọ wà nù yàrá ẹ. ẹ lọ gbé jáde ká bẹ̀rẹ̀ sí ni máa jẹ àbí kí ni fún Fọlá you need to go wash up yourself now you get dressed. Today is devoted just for you, you alone, for celebration. So go and get dressed and let's pull it out. Yes. Yes, yes, ah, yes, yes, yes, yes, Yeah, eh, okay. Okay, for you. Yeah, it's good. It's ah, so nice to have you guys <laughs> around. Oh, yeah, love, we're just. Bàbá, kò lóorun. Ó gbé kí n sọ. Ẹ jẹ́ n tẹ̀lé my kò ẹ má ṣàbímẹ rẹ ẹ jẹ́ kébì náà lọ dírẹsì èmi ti múra ẹgbẹ́yìn lẹ́yìn o fẹ́ múra lẹ́nu. ẹ káwa náà lọ dírẹsì. kí ìwé ìyára ara wo ni fẹ́ mú. ẹ ti wọ́n dírẹsì máa jó. ẹ lọ múra iye olóòrùn. <laughs> Oh my God. Ah ti tọ́jú ìwà rẹ sí. ìwà ẹni bí òjijì ni kò ṣe é sá fún èrè ìwà rẹ. help me. kí ẹkún lè ráyè sùn dáadáa. Mama. kí n máa tán ẹ̀ sí àbí nẹ́pà. Wọ́n já màmá. Let's go, let's go. Ó ṣáà ti délé o. Agbára òrìṣà yẹn ló máa máa gbé ló máa máa lò ó. Títí ó dìgbà tó bá tún bọ́ sílẹ̀. Ègún tí wọ́n gé fún ẹ̀gbọ́n yín òun ló ṣokùnfà olè tí wọ́n ń tó gbé fàbúrò ẹ̀. dádì mi ò jẹ́ òòṣà chain lèmi jì. chain yẹn gangan ni òòṣà yẹn àní gbogbo agbára tí wọ́n gbà láti inú òòṣà ni wọ́n gbé wọnú chain yẹn ìyẹn ló fà tó fi jẹ́ pé tí àbúrò ẹ̀ bá ti gbé chain yẹn wọ̀ agbára òòṣà yẹn ló ń gùn. dádì kí wá lọ́nà àbáyọ báyìí. ẹ̀mí ọ̀run sọ wípé ọ̀nà àbáyọ ni wípé kí ẹ sọ fún ẹ̀gbọ́n yín kó lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ẹni yẹn tó ẹni tó gégùn yẹn kí ẹni yẹn wá lè gba ìdáríjì kó dáríjì ẹ̀gbọ́n yín àwa gbọ́dọ̀ wọnú ilé àdúrà fún yín. okay sir ẹ ṣe ẹ̀gbọ́n mi sir. dáàdì wọn náà ló ń pè é ah. hello dáàdì Kẹ́mi Sọ́lá. ẹ hmm? àǹtí mi ṣe kí ni. Ah! lọ ti bàjẹ́. kí ló ṣẹlẹ̀. àǹtí mi ti ṣaláìsí. Jesus Christ yeah. Jesus Christ yeah. Jesus Christ. Ah. Ah. Yeah. Yeah. Yeah. Yeah.